tọrọ ìkẹ́ ọlọ́run ọlọ́run fún aṣíwájú òṣìṣẹ́ lánàá ọmọ ọmọ ọ̀sẹ̀lẹ̀ kíkẹ́ àti ẹ̀là náà kọ́lọ̀ ọba àdíkẹ́ ọlá tó bá mọ̀ bá àwọn ará ilé ìṣẹ́ lánàá ọmọ ọ̀sẹ̀lẹ̀ àwọn sàádé ìṣẹ́ lánàá ọmọ ọ̀sẹ̀lẹ̀ àgbẹ̀ tí ó bá tẹ̀lé ojú ọ̀nà tí ó dìṣẹ́ lánàá ọmọ ọ̀sẹ̀lẹ̀ kalẹ̀ ìdọ̀jọ́ kìí kọ́lọ̀ ọba àdíkẹ́ ọlá kó kàwá fún ara wọn ní ta gbọ́ nínú ìròyìn àti tí a ń fojú rí àti ìta ń àti ìta ń fi tẹlifíṣàn àti newspaper wọ́n ní pé tá ń pè ní wàbá àjàkálẹ̀ àrùn ó ṣẹlẹ̀ ní ìlú China èyàn bá ní pé kí ló kàn wá pẹ̀lú China tí ìbá ṣe pé ilé ayé tí a wà nísìn pé àkọ́kọ́ lábára tẹ̀sẹ̀yẹn náà sì ni wọ́n á sì bá ọmọ ya wa á bá kẹ́dùn tó bá ṣe ní ìtí òdùnmọ́ nínú ẹlẹ́ẹ̀kejì ó fẹ́ lè máa orílẹ̀ kan ní ilẹ̀ ayé nísìnyí tí ò sí bá a ti so wa ara ọmọ tó yẹ ọ̀pọ̀lọpọ̀ ọmọ China tí wọ́n ń ṣiṣẹ́ ní ilẹ̀ Nàìjíríà mímọ́ nu kan awa won bere si ni ba 19 Eh, tí àwọn onímọ̀ ìlera ń sọ fún wa ní pé látara ẹran ló ti bọ́ sára èèyàn eh, wọ́n bẹ̀rẹ̀ sí ní bàjà láti January yìí eh, bọ́lọ̀ ń bá àlíkẹ́ láfẹ́ wọ́n sì ń bàjà lọ́wọ́ báyìí ni lánàá fèèní agbọ́yìn pé akiri ẹ̀nkan tó náà ní àrùn yìí nílùú Èkó ń bí kódà Yábà ni wọ́n ti ń tọ́jú ẹ̀ lọ́wọ́ báyìí kìí ṣe China lòun ti wá Italy ló ń ti wá lẹ́yìn China àwọn tí ẹ̀ ti ń àwọn tí wọ́n ní ó ti ń di pé ó ń dínkù díẹ̀ díẹ̀ nílùú China Italy ló ti gbó fẹ́ fẹ́ pọ̀ sí arákùnrin tó wá yìí ó wá láti Italy wá sí Nàìjíríà ni wọ́n sì di pé ó ti ní àìsàn yìí gbogbo àwọn àbẹ̀wò ìlera tí wọ́n ṣe fi ń tọ́ka sí pé lòdùrú ẹni ní nǹkan yìí àwa ní ká fi kútùbà yìí ká fi sọ̀rọ̀ nípa àjàkálẹ̀ àrùn yìí kí ní islamu sọ àti pé ká tún fi tọ́ra wa sọ́nà ní táwọn elétò ìlera tí wọ́n ṣàlàyé pé tí nǹkan wà bá ṣẹlẹ̀ àwọn tá a fi dáàbò bo ara wa kọ́lọ̀ọ̀bà àdékẹ́ọlá kó dáàbò ẹ̀bù wa láti fi lágbára Umar bin ẹ̀ntà ń pè ní khalifa olórí àwọn mùsùlùmí ní jẹ́bẹ̀ kódà gbóòrùn Umar máa ń lò ní pé amirul mu'minin olórí adarí àwọn olùgbàgbọ́ ológun wọ́n ń lọ sílẹ̀ Sham lọ́dún náà lọ wọ́n ń lọ báyìí làwọn sàábé kan wá bá inna ta'una qad waqa'a fi bilad Sham pé àjàkálẹ̀ ni wọ́n sábà àjàkálẹ̀ àrùn kan náà nítọ̀ òun nìyí níta ń pè àjàkálẹ̀ àrùn generally ní wàbá ó lè jẹ́ cholera gbá ó lè jẹ́ coronavirus ó lè jẹ́ ebola tó tọ̀ òun ní tó súnmọ́ pẹ̀lú àlàyé táwọn àfáà ṣe ní pé ó dà ní black death ní ọdún náà lọ́hùn ó sham lọ́jọ́ náà lọ́hùn nísìnyí kókó Syria Palestine Israel àti Urdun Jordan kókó wọn sínú lẹ́yìn wọ́n bá ń kọ́ tọ́pù wá dúró síbi tí wọ́n wà yìí wọ́n lè lọ́wọ́ mi pí àwọn muhajirun wa àwọn muhajirun àánú àwọn tí wọ́n ṣe hijira tí wọ́n fi lu makalẹ̀ tí wọ́n bá nàbí wá sí lu Madina lil fuqara il muhajirina alladina eh, ukhrijū min diyārihim àwọn tí wọ́n kúrò nílùú Makkah kí wọ́n sí lu Madina Umar Khattab bá bèèrè lọ́wọ́ pé kí ni ká ṣe wọ́n ní nǹkan bá ìṣẹ̀lẹ̀ kí ni tí a ṣe lára ẹ̀kọ́ tí ó kàn bí lè ní pé tí nǹkan bá ṣẹlẹ̀ a ní máa parọ́ àwọn tí wọ́n dàgbàlagbà tí wọ́n ní làákàì pàápàá jù lọ àwọn tó yẹ ibi tí wọ́n fi ṣiṣẹ́ ṣe lélẹ̀ specialization wọn ni a pè wọ́n dìbò advice ẹ̀fẹ́ wa àwọn muhajirun ní pí sọ́nà méjì àwọn kan nígbà ẹja máa lọ agbára ọlọ́run bá àti kíọlá àwọn kan gbára ìyá padà agbá àwọn sàábà rẹ́bìn ọjọ́ wà pẹ̀lú wa ìdábáwọ̀ gbogbo aláàkútán àwọn ará àwọn mọ̀hajirun wọ̀n wa wọ́n bá tuntun ẹ̀yẹn máa lọ ẹpa àwọn àǹsọ́ọ̀rù wa àwọn àgbàlagbà àwọn tí wọ́n wà tí wọ́n bí àwọn mọ̀hajirun náà ni wọ́n rọ̀rọ̀ wa wọ́n ní gẹ́tò àwọn tí wọ́n gba Islam lẹ́yìn ìgbà tí Islam wọ̀lú Mákà mọ́ṣẹ́kàtí muhajirati alfati nígbà tí wọ́n táwọn mùsùlùmí gba ìlú tọ́padà gba ìlú maka àwọn tí wọ́n gba islam yọ́nà lọ́hùn ẹ bá ń pè wọ́n wá ẹnu tí wọ́n wá kò ìpè rárá ẹ má jẹ́ àwọ ìlú sáàmù ọmọlúwà kọ́tọ́ bá níbi tó ń tẹ́ sọ yìí òun láàmúlò à ní wọ ìlú sáàmù ọba yẹ́ ìpadà wọn fẹ́ máa lọ ìkan náà sàbí ìjíṣẹ́ lọ́pùsùlọ́mọ́ bá ọmọlúwà kọ́tọ́ òníyá amírọ̀lùmínì ànàfíìrùmí kọ́nà olórí ṣáàtà fún kádàrà ọlọ́run bá àlékiọlá ni níbi tí ìgbára ọlọ́run bá àlékiọlá àwọn sàábẹ̀ òjíṣẹ́ ńlá tó tó ìyẹn pé tó ápùpù náà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó kọ́ lè ìyàgó pẹ́ náà ní gbogbo so ma ń pa ẹ̀hùn ti ṣe gíní àwọn ọlọ́rọ̀ rí pé lọ sọ́bàrà lọ́pọ̀ ọdún lamata maktu àwọn àìtó ń ṣe ayá kìlà tó ń pa ẹ̀rẹ́ ó má ṣe sùúrù ẹ̀ tí wọ́n háyà tí wọ́n pa ẹ̀rẹ́ kí ló mọ́ padà ṣe ó yóò kú náà ni àwọn Yorùbá wọ́n ní pé ikú apẹni ikú apẹni à ń pè àtúpẹni tó ṣe gíní ẹn tó ń pẹni àbòbẹ́ta tó jọrọ ó ní afẹ́nàfíìrù mi kọ́dàrílá sáàtàkù kádà ọlọ́ọ̀bà àníkẹ́lá ni ọmọ nǹkan bá fún létí ó ní bẹ́ẹ̀ ni nàfíìrù mi kọ́dàrílá ní ìlà kọ́dàrílá ó ní bẹ́ẹ̀ ni àtàkù kádà kejì ètò òsì yá kádàrà kan lásán mú mi kádàrà kan láti kí ni là ń lọ bá ọ wà lórí eléyìí táwọn padà bọ̀ táwọn padà lọ́dé ní kan láwọn sábẹ́ ìdíṣẹ́ ńlá mú ni tẹ́ ń sọ́nú pé à ń gbọ́rọ̀ bá iye wò ní àjàkálẹ̀ ọ̀run wà nílẹ̀ sáàmù ah, jẹ́ lọ bá ọmọ mi kí ni mọ̀ tó ní ó ní mi gbọ́n ó ní sẹ̀mí ìṣòro Rasulullah sallallahu alaihi wasallam ẹ̀kù ó ní mi gbọ́ta náà bí sọ pé ìdásẹ̀mítùn bí i ìdásẹ̀mítùn bí i bí arúgbìn fala taqdamu alayhi wa idha waqa'a bi arúgbìn wa antum biha fala takhruju firaran minha èmi gbọ́ta náà pé tí ẹ bá gbọ́ fájà kálí àrùn ṣẹlẹ̀ níbì kan ẹ gbọ́dọ̀ lọ so principle we can quarantine pẹ̀tọ́ anytime tó bá ń ṣe kó mọ́ bá lọ́sọ́dọ̀ ẹlòmí ẹ jẹ́ ká dá wọn ká fi wọ́n síbì kan ó ti wà ní Islam 1400 years ago pẹ̀tọ́ ẹ bá gbọ́ pàjá àtàlẹ́ àrùn ṣẹlẹ̀ níbì kan ẹ má lọ ọbẹ̀ o tó bá wá ṣẹlẹ̀ tẹ́yìn wà ní ìlú tó ti ṣẹlẹ̀ yìí ẹ má kú òun bẹ̀ pé ẹ fẹ́ sáfájà àtàlẹ́ àrùn yìí ọ̀pọ̀lọpọ̀ àlàyé náà wà fáṣà àlàyé àbí jẹ́ mú fẹ́ pọ̀ síyàn kó tó èyàn lè kó mẹ́ ṣùgbọ́n má kó mẹ́ kó fẹ́ sá kó mẹ́ ìkó mẹ́ pé èyàn fẹ́ sá kó mẹ́ kí ló tó máa ṣẹlẹ̀ yóò mọ̀ tàn àwọn yẹn yóò mọ̀ tàn kánà eléyìí ó rí ẹnu sọ ìbọ̀kọ́rí kẹ́ẹ̀bẹ́ ní òṣìṣẹ́lá islam a máa fọ́fọ́ àwọn èèyàn ànífẹ́rọ minal majzum tó ẹ̀sá fún bẹ́ẹ̀ ti sá fún kìnìún òjíṣẹ́ lọ́mọ́sọ̀tàn láàyò rọ̀dánà múmìrìdún alàlùmọ̀sẹ̀ tẹ́ ẹ bá lẹ́ran tí kan ṣáìsàn ẹ má mú ẹran tí ṣáìsàn ẹ má mú papọ̀ méjì sí kíní tó lálàáfíà kó mọ́ bá ṣe kíní wọ́n bà kó kúran pé mẹ́ pàkíyèsí pé tó pé àìsàn rárá wọn kìí ṣe páìsàn ní rárá wọn àbí pé bọ́lọ̀ ọba àdékẹ́lá ṣe kádà rẹ̀ tó ara àwọn èèyàn tí wọ́n wà mí tí nǹkan ẹ̀ tí ń ṣẹlẹ̀ táìsàn tí ò níyà ọ̀dọ̀ wọn tó a mọ dá ogbẹ́ náà gbogbo ẹ̀ ọwọ́ náà wà ṣùgbọ́n tó fẹ́ ká ṣe ibi tí nǹkan yìí bá ń ṣẹlẹ̀ kéèyàn má lọ torí ara ẹ̀ àwọn wà ń bẹ̀ ká ń lọ sí ibòmíì òṣìṣẹ́ ṣàlàyé fún wa wọn mọ̀ máa tàbí tọ́ fọ̀húwọ̀ ẹni tó bá kú sínú àjàkálẹ̀ ọ̀run báyìí lọ́dọ̀ ọlọ́run bá ọlá kú ara àwọn tó kọlọ̀mbà àlékiọlá ó dàbọ̀ ẹ̀bù wa ọlá tóbi lágbàrẹ̀ àwọn onímọ̀jìnlẹ̀ wá sára yìí é pé ọ̀nà wo nìyẹn fi ń kó àrùn yìí àkọ́kọ́ ń bẹ̀ ní pé tó èèyàn kan láṣẹ mọ̀ nílùú èkó tó ní àrùn yìí ìjọba òsì sọ fún wa pé tó social media ní ẹmọ̀ rẹ̀ lómi torí pé tó káwọn má lọ skúl wọn pẹ́lá lè rẹ̀ lómi torí pé ẹmọ̀ tó dé lẹ́wù yẹn tíjọba sọ tó yóò implement ẹgbẹ́ tó afẹ́bí dáàbò bá ara wa náà ni ṣùgbọ́n kò dé lẹ́wù yẹn gbẹ́ má lọ sùkú mọ́ ẹ má bá wọn yọ̀ lọ́wọ́ mọ́ kò tí ì dé lẹ́wù yẹn ìyẹn kan láàmú tó ṣe ní tí wọ́n ti sọ fún wa kó láǹtà mọ̀ ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ń ní ní máa ń yé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí máa ń ní ní máa ń yé percentage àwọn tí máa ń kú ó kéré sáwọn èèyàn tí tí máa ń yóò kan ran ẹ̀mí kódà ní táìsàn ibúrúdé kò ní sí ìhàn lára kéèyàn tó lè kó ran ẹlòmí wọ́n wá ṣàlàyé fún wa wọ́n ní mi sára èyí tí mọ́ bí ń tàn ká ojú imú àtẹnu ni ẹni tí àìsàn ibá mú tó bá di àwọn mí lè kéré pé àrígbójú rí wọn àwọn omi èyí tó bá ti wà wọn náà lójú àbí tó wà wọn náà nímú àbí tó kàn wá lẹ́nu ibi tí yàn ti ń kó nìyẹn tọ́bí ń ṣàlàyé fún wa gbótó tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àfẹ́ tí yàn máa wúkọ́ táà ní fọwọ́ bu ẹnu kòtò èyàn pa wúkọ́ kó fọwọ́ bu ẹnu kódà ń tí wọ́n ṣàlàyé pé tó fi ń da jù àbí kí wọ́n fi ákáṣí kò fi bo ẹ̀rù gbogbo àwọn nǹkan yìí kódà kó má sí coronavirus nípìnlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n fẹ́ ká wúkọ́ sí èèyàn ní ẹnu agbómọ̀gbé tó bí kọ́ṣe ń tàn náà ní èlé ẹn tí ó bá sí so ẹn tó bá sí àbí tó ń wúkọ́ wọ́n ní ká fún wọn ní distance yìí èlé ò ń ṣe ìjà ká fún 2 meters 2.5 meters ní ìmọ̀ iye tí tí wọ́n ń pè so that pé pé torí tí ó jáde lójú ẹni yìí àbí nímú ẹ̀ àbí lẹ́nu ẹ̀ kò ní kó sí ọ̀dọ̀ tiwa náà eléyìí òun ni tí wọ́n ní ká ṣe kò tí ṣe pàtàkì tí wá wá lọ mara mark so ẹni tó bá ní kó òun ti bẹ̀rẹ̀ sí ní kọ́rọ́ ní máàkì yẹn pé kó wọ́n máa kó ran ẹlòmíì láti pé tó gbé ọmọ abẹ́jọ́ ra ló máa kò tí ì tó lẹ́bù yẹn tó bá tó lẹ́bù yẹn àwọn tí wọ́n wà níbi ètò ìlera ó sọ fún wa pé tó ìntẹ́tùn ni ilé ìkúrùn bá àdékẹ́ lákọ́dàgbọ̀ ìgbòwá ọlá ti gbéra gbáre wọ́n sì tó bá ti tó di in tó káàkiri báyìí tó ń já ràyìnràyìn nílẹ̀ báyìí kíyàn mọ ṣọ́ra fún ibi táwọn èèyàn bá pọ̀ sí tí ìbá ṣe kó jáde lẹ́nu àbójú àbí bàṣìṣàlàyé yìí nígbà míì àwọn omi tó jáde lójú nímú lẹ́nu yìí a máa wà lára nǹkan in tó ti wà lára yìí kòkòrò yá máa wà ń bẹ̀ kódà ó lè gbébẹ̀ fún gbèǹdéke ọjọ́ kan ìyẹn 24 hours gbèǹdéke ọjọ́ kan tó fi wà ń bẹ̀ yìí tí ọmọ fọwọ́ kan tó fi sójú àbí tó fi símú àbí tó fi sẹ́nu èyàn èyàn ká ìtàn yìí náà ní látàrẹ ní ọ̀pọ̀ ẹgbẹ́ tó kéèyàn máa gbìyànjú àti máa fọwọ́ ní gbogbo ìgbà kódà àwọn nǹkan yìí lára ní Islam kọ́ wa nípìnlẹ̀ ni mùsùlùmí ṣàlọ́ àtọ́ ẹ̀mẹ́lò ẹ̀má ọ̀run lójúmọ́ kéèyàn sì gbìyànjú àti máa fọwọ́ kan ojú kódà ibi tí n tó jẹ́ gáìsì ẹ̀sìpẹ̀lì náà ni ọ̀pọ̀lọpọ̀ ọgbà àlè ṣe àbọ̀ ọkọ̀ ojú àbọ̀ ọsẹ mú àbọ̀ ọsẹ rántí kéèyàn gbìyànjú àti máa fọwọ́ kojú àjòjú wa rárá kẹ́sì máa fọ ọwọ́ ẹ̀ ní gbogbo gbogbogbà kọ́lọ̀mbà lékiọlá kó ṣọwa ọlá sí ìjọlagbà rẹ̀ pápá jùlọ kí èèyàn fọwọ́ pẹ̀lú ọṣẹ kí èèyàn fọ dáadáa kí èèyàn sì mọ́jọ kamákùn síbí kamákùn oúnjẹ kamákùn tó wẹ̀ ẹni tó bá sì China Italy wọ́n ní pásítọ̀ so àwọn pásọ yìí ò tí ìrí àdúrà kan tí ó wo nǹkan yìí kí wọ́n tó gbóhùn lọ sí chọ́ọ̀chì kan pé tó ajẹ́bí ìjọ ni coronavirus yóò pàpà rẹ̀ yóò pa pásọ náà so àti ẹ̀dúgbẹ́ àti ìrẹ́ni tí ó sọ pé tó òun kí ọ coronavirus ní lára àwọn pásọ wa so kí èèyàn máa ń pé tó ń fẹ́ gba chọ́ọ̀chì lọ lọ pé tó ń dáná bí sọ fáwọn àtọ́lọ́ àrùsọ́nà ìgbé ọlọ́ọ̀ba àlékelá kò sáà ẹ̀sán kan kálẹ̀ àdúgbẹ́ bóyá ṣe kíni yóò san ìwòsàn ẹ̀ yóò san kalẹ̀ pẹ̀lú ẹ̀ a lè má sí ìmọ̀ nísìn tó kó dáwọn ní alima human alima wà jahila human jahil ẹni tó mọ̀ mọ̀ ẹni tí ó mọ̀ ni ò mọ̀ ó ní má ánà aláwò dá án ilà wà án zọlọmọ ọdọ àpàtàwà fàdàdà wà ẹ wáwó sàn tó a sì máa lára tí wọ́n ṣàlàyé fún wa tó bá di pé tó òun wọ́n ni tí kí ní ìmọ̀ bẹ́ẹ̀ ni pé ara ó gbóná yóò gbóná tí ó lò kìkiri lẹ́yìn ẹni kọ́ ó wà lẹ́yìn ẹni rí pé tó èèyàn nílé mi dáadáa ẹni tó bá rí pé òun rí àwọn nǹkan yìí kó pe NCDC Nigeria eh, Center for Disease Control NCDC àwọn numbers wọn àwọn èèyàn ti ń ṣe ẹ̀ káàkiri tí ò bá tẹ̀wá lélẹ̀ kí èèyàn pe one one two wọ́n wọ́n fi yẹn wọ́n nígbà kódà wọ́n ní chájì owó lórí ẹ̀ tó gbóǹfìlì báyìí in tí ó súnmọ́ táa fẹ́ kí mùsùlùmí ṣe náà ní eléyìí kódà àsìkò bá tí ẹ̀rí pé tó àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí mi àwọn obìnrin wọn tó tẹ́ tó bá ṣẹ̀dé láti China tó bá ti gbóhùn fìlì báyìí abẹ́ tó lọ ìdíjẹ́ ẹ̀ṣẹ̀dé tó bá gbóhùn fìlì báyìí pé nọ́mbà yìí so kódà àwọn táàjọ ń gbélé àkókòtò ẹjẹ́ kéré wà ní ara yìí báyìí tí kó má jẹ́ pé contact ìbáraṣepọ̀ yóò wà ní ara wa táwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń wà níbi ètò ìlera tí ó fi wá bá wa tí ó fi sọ tí a ṣe fún wa wọ́n ti jẹ́ pẹ́pẹ́ tó kí ọ tó pẹ́ tó ẹjẹ́ a máa lọ sọ síbítù kí sáré lọ test rárá kò sí ilẹ́kùn yẹn tẹ́lẹ̀ a wà ni tí wọ́n ń sí náà àṣekò nú bí ọyẹ́ kan náà ni so kí ẹ má gbé ẹ̀mí ara rẹ̀ kẹta abala kútbà wa ilé ilẹ̀ ó ní lára àdúrà tó kọ́ wa ní ká mọ́ sí pé Allahumma inni a'udhu bika min al-baraf wal-junun wal-jizab wal-zayl al-afqam so àwọn ọmọ sọ́rọ̀ ẹ̀kọ́ náà bá lékiọlá ó dàbọ̀ ẹ̀bùn wa Allahumma inna na'udhu bika min al-baraf wal-junun wal-jizab wal-zayl asájọ́ àfiwáṣọ́ rẹ̀ kó níbi ẹ̀tẹ̀ kó níbi ìyáwèrè àti àwọn àìsàn burúkú kọlọmbà níkẹ́ọ́lá kó dábọ̀ ẹ̀kọ́ wa ọlá àrùn yìí kọlọmbà níkẹ́ọ́lá kó bá dáwọ̀ ẹ̀kọ́ ọlá الحمد لله والصلاة والسلام على من النبي بعده Muhammad Abdullah Salawat Rabbina wa wa uh, Because of um, events happening around the world, and particularly also in Nigeria too, we have decided to center our khutbah today around the incidence of the coronavirus epidemic. Uh, the epidemic started in Wuhan, China, and China has been battling it since January and has been spreading all over all over the world. Lagos recorded its first coronavirus case uh, between yesterday night and today and officially we have somebody who came from Italy and who had the, the virus. And um, so it's important we discuss and then try to educate ourselves about the dangers and prevention of this virus. First and foremost, uh, Islam has something to say about epidemics. So in the Yoruba version, I cited the incident here, one of the, the second caliph of, of Islam, Umar al-Khattab was on his way to Sham, Greater Syria. And then on his way, he was told there is an epidemic in Sham. And then he said, okay, we are going to wait here and we will consult with people. What should we do? Should we continue and go on there? Having faith in Allah subhanahu wa ta'ala that he will protect us? And should we go back to Medina? So he called the Muhajirun, those who emigrated from Mecca to Medina, and stopped their council. Then what should we do? They were divided. Some said, let's go on. What will happen to us will happen. It's the reality of life. If you have been destined to die with the coronavirus, we die. If we don't die with it, we will die with something else. It is something that is inevitable that we as human beings will one day leave this world. So the people who hire others to kill others, if they were patient, the person they want to kill will still die. So the person who killed, who, who, who killed will die, just as the person who was killed will die. So those companions said, let's go on. If we die, we die. If we not die, we will survive And some said, no. Look at, we have a lot of the companions of the Prophet with us. Let's go back home. So they called the Muhajirun, they were divided. They called the Ansar, the people of Medina, who welcomed the Prophet into Medina. They were also divided. Until Umar called those people who became Muslims at the conquest of Mecca. And they concluded there was no difference of opinion amongst them that we should go back. When they decided they should go back, one of the companions, Abu Ubaid al-Jarrah, went to Umar and said, Ya Amir al-Mu'mineen, O commander of the faithful, are we running from the destiny, what, has, what Allah has destined for us? And Umar responded, a very wise response, yes, we are running from what Allah has destined to what Allah has what? Has destined. So and that was the platform. So the fact that we are moving away from this epidemic here and going to Sunday paper is also part and parcel of what Allah SWT has decided. Then Abu Musa, uh, Abdurrahman Auf, who was away when this negotiation was being held, came and said, I have certain knowledge about this. I heard the message of Allah SWT saying, if an epidemic happens in a land, do not go into it. Do not go into it. And if it happens where you are, do not leave where you are, firaran minhu, attempting to run away from such epidemic. You may leave if there's a compelling reason motivating your reason for leaving. But attempting to run away from that place carries, among other things, the possibility of you spreading the virus or the disease more. So the principle of quarantine of isolating people with diseases that can spread or with the potentials of becoming epidemic or pandemic is there ab initio in Islam. The message of Allah used to say, فِرَّ مِنَ الْمَجْزُومِ فِرَارَكَ مِنَ الْأَسَدِ أَوْ كَمَا تَفِيرُ مِنَ الْأَسَدِ Run away from the leopard the way you will run away from, from a lion. And used to advise people, do not mix animals that are sick with animals that are well because of the possibility of this disease affecting those that are healthy. We need also to understand that this uh, contagious diseases do not of themselves and in themselves con uh, uh, give people these illnesses. Rather, it is the decree of Allah subhanahu wa ta'ala who is, which is working. So when it happens in a land, we do not enter that land, not for trade, not for any other thing. We shouldn't go there. And if it happens where we are, we should stay put and allow the virus to be addressed there. Those who die in such epidemic, the Messenger of Allah said, مَمَّاتَ فِي Whoever dies and, uh, and uh, by ta'un, by a, uh, a, type of epidemic, that person will be given the same reward as somebody who dies as a martyr. May Allah continue to protect us. We now have information from respected quarters on what should we do when this thing happens. What, what are the modalities? Number one, we should not spread, spread false information. This is very important. Uh, we, should not, we should not make people panic unnecessarily. Rather, we should focus on what opinion, official channels of information are saying. The Lagos State Government, the Nigerian Center for Disease Control, they give out official information. This is what has happened. Only one person has been deemed to be coronavirus positive. Only one person, at least for now. So we should not go around telling people to stay away from public spaces, that schools should be closed, and so on and so forth. The government, it is, it is the prerogative of the government because it affects everyone. This is a virus that it does not know whether you are poor or you are rich. In Iran, the deputy president has the virus. The, the deputy commissioner of health has the virus. And they isolate themselves. It, it's a virus that does not care whether you are rich or poor. It afflicts people. But part of it is that not everybody that is afflicted or infected dies. In fact, the percentage of those who die is very low. But of course, we hear the percentage of those who die more than those who have survived it. So also, it seems that for those who are in who have chronic illness, the ones that die, even that percentage of people that die, those that die among them are people with underlining chronic illnesses before the virus, or people who are so old that their immune system is not strong enough to fight the virus. However the case may be, Allah Ta'ala continues to protect us. The virus enters the body through our eyes, nose, and mouth, and that is where it also spreads. When somebody has a virus and fluid droplets from the eyes, the nose, and the mouth get out of the sick person and get into the eyes, nose, and mouth of a healthy person, then that person will likely be infected. Hence they say that if you find that you are sick, you have symptoms of this um, illness, get a mask, cover yourself. When you cough in public, cough into your, your elbow or an handkerchief And when you to the handkerchief and um, so throw it away and get another one. Even ordinarily before coronavirus, we are not supposed to uh, sneeze or cough into people's face. And they also told us that if you see somebody who's coughing or sneezing, give the person a distance of 2 meters to 0.5 meters. It may not be up to 2 meters. Probably a meter or, or half a meter or 2 meters to allow, uh, so, that, so that the droplets of that person will not, will not get to you. If it becomes something widespread, we are advised to avoid crowded areas It becomes something widespread. But for now, it has not reached that level. Where there are crowds, we avoid, we avoid them. There's another way it spreads. Uh, is if the droplets from a person's nose, mouth, or, or, or eyes are on the hand of that person, and he place the hands on a place, probably place, uh, staircases and things like that, and then we place our hand on it, The virus can survive in that droplet for 24 hours, a full day. So if we place our hand on it and use to rub our eyes and our nose and our mouth, we have every chance of being infected. Hence the instruction that we should avoid touching our face. So don't touch your face with your hand. But it's, that means this is why, why the virus is spread. It's difficult. You will not even know. Just rub your eyes. So we should avoid touching our faces and wash our hands all the time wash our hands all the time. They advise that we wash our hands for about 20 seconds, better with soap, and then uh, we, we maintain general, general hygiene. So we should not share also spoons, plates, and things, towels, and things like that. May Allah continue to protect us. Uh, as I said, not all those who have the virus turn off dead. We should avoid rumors because social media is a problem. We can stop any rumor now and everyone starts uh, panicking. No. May Allah SWT continue to protect us. If one discovers that he is having symptoms that are similar, especially people who came in from China, who came in from Italy, where the, the, the three places that is very, it has a very high rate of occurrence now, China, even China, they are controlling their own. China, Iran, Italy, people who come in from these places and have these symptoms should call the NCDC, the Nigeria Uh, center for Disease Control. If you, don't know their number, then call 112, 112 and inform them that you have it. We should isolate ourselves if we feel we have the symptoms. That's one of the reasons why I brought this ahadith. So, so that we will not infect our loved ones, we will not infect others as well. May Allah SWT continue to protect us in our design for the The Messenger of Allah used to do this dua for protection اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام والسجل الأفقان Oh Allah, I seek your protection from leprosy, from madness, and from evil disease, diseases that are contagious, diseases that are very, very deadly. We ask Allah SWT to continue to protect us. We ask Allah SWT to guide our government and grant them the wisdom to be able to combat this. We've, this, we've done this before. Ebola was effectively contained. Uh, thanks to those people who, people like Dr. Obia also, who um, quickly triggered the, the, the, warning and then the Lagos state government then. So may Allah SWT also us to them, also see us through this one. in wa nizari kwa nikawu na alim. Àtọ̀wọ́n ní ọwọ́ náà bá àdékí ọlá kí ó má jẹ́ kí àjà kárí àrùn kó ṣẹlẹ̀ nílùú Èkó àti gbogbo Nàìjíríà náà. Àwọn mi ti ń ṣẹlẹ̀ kọ́lọ́wọ́n bá àdékí ọlá kó bá ṣẹ mọ́ ọlá ti bẹ́ lágbára. Kọ́lọ́wọ́n bá àdékí ọlá kó mọ́ torípa yóò dákó bọ̀ kó má torí fọ́ọ̀mù wọn dákó báyé wa jẹ́ àtàyé àtọ̀rọ̀ kọ́lọ̀ ọba àdíkíọ́lá kó ṣe dáadáa fún wọn bẹ́ àtọ̀rọ̀ ọlọ́run ọba àdíkíọ́lá kó dábọ̀ ẹ̀bù wa kó níbi gbogbo àìsàn àìsàn burúkú àjàkálẹ̀ àrùn àdúgbò ẹ̀lọ kọ́lọ̀ ọba àdíkíọ́lá kó kà fún ara wọn tí ó bá náà bí wọlé ọlá wọlé ọlá